kíkẹ́ òjò ìlà kìnkìn kíkẹ́ òjò ìlà kìnkìn mo ti bá aláṣọ gbélé kìnkìn aláṣọ pé mo gbaṣọ kìnkìn mo ti gbẹ́lẹ́ran gbélé kìnkìn ẹlẹ́ran o pé mo gbẹ́ran kìnkìn mo ti gbónílẹ̀kẹ̀ gbélé kìnkìn onílẹ̀kẹ̀ o pé mo gbé ìlẹ̀kẹ̀ kìnkìn kíkẹ́ òjò nílá kìnkìn kíkẹ́ òjò nílá kìnkìn mo ti bá aláṣọ gbélé kìnkìn aláṣọ pé mo gbaṣọ kìnkìn mo ti bẹ́lẹ́ran gbélé kìnkìn ẹlẹ́ran ò pé mo gbẹ́ran kìnkìn mo ti gbórí ilẹ̀kẹ̀ gbélé kìnkìn onílẹ̀ ò pé mo gbé ilẹ̀kẹ̀ kìnkìn kíkẹ́ ògbó yinla kìnkìn kíkẹ́ òjò yinla kìnkìn kíkẹ́ òjò yinla kìnkìn.